بسم الله الرحمن الرحيم الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا أولي أجنحة مثنى وثلاث ورباع يزيد في الخلق ما يشاء إن الله على كل شيء قدير الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة جاعل الملائكة رسلا أولي أجنحة مثنى وثلاث ورباع يزيد في الخلق ما يشاء والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدقفوا fún ọlọ́run أبا الله أبتي أدى سماتي tí ọba yìí náà lọ́ba tó dá àwọn màláíkà ọlọ́run dá wọn tán ọwọ́ sọ wọn lẹ́rú rẹ̀ tí wọ́n máa jọ́sìn fún ọlọ́run tó wọ́n rán wọn ṣẹ́ gbogbo ṣẹ́ tọ́lọ́wọ́n bá rán wọn yìí ọlọ́run fi sọlá ni ọlọ́run lágbára láti ṣe nǹkan rẹ̀ láì rán màláíkà àwọn bá fi ọlọ́run àwọn màláíkà ọlọ́run ọba àlá ó gbé àwọn ṣẹ́ kan kọ́ wọn lọ́rùn nítorí àǹfààní àwọn ọmọ nábì Adam ọlọ́run ọba náà ọba tí ó ṣàlàyé màláíkà fún wa àtàwọn iṣẹ́ tí wọ́n ń ṣe nítorí kálíbà rí orí ayé àtọ̀run ọba náà lọ́ba tá a dúpẹ́ fún ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run àánú ọlọ́run kọ́ba nábì wa Muhammad kọ́ba gbogbo àwọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dáa jù nínú ọ̀rọ̀ téèyàn máa ń gbọ́ òun náà ni ọ̀rọ̀ tí wọ́n bá ń bá ní sọ tí wọ́n wá sàlàyé fún wa pé yín tá ń sọ yóò nínú sóra báyìí lọ́wà nínú àyà báyìí lọ́wà nínú Qur'an ọ̀rọ̀ tó dáa jù ní ẹ ọ̀rọ̀ tó dáa tẹ̀lé wọn náà lọ́rọ̀ tó jẹ́ pé wọ́n sọ fún wa ẹ̀sìn ni wọ́n pè wọ́n wá sàlàyé fún wa pé ànábì ló sọ nínú hadith rẹ̀ gbogbo tá a bá ti rí nínú alukur'an tàwọn sunna òjísánlá muhammad sallallahu alaihi wasallam tá a bá ń bẹ̀ gbogbo bàbá tó bá gbé kalẹ̀ àfa tó bá gbé kalẹ̀ ṣéwù tó bá gbé kalẹ̀ ó gbé kalẹ̀ fúnra rẹ̀ èṣù ló sì bẹ́ńsẹ́ nítorí ìta bá ti pè lẹ́sìn nínú koran láti máa rí tá a bá rí nínú koran á wà lọ́nu hadisi tí ó bá ti wá sínú méjèèjì ẹ̀ wọ́n pè lẹ́sìn máa bídíà ni wọ́n máa ń pè é ìròrí bídíà ìjọsìn bídíà abẹ́lẹ́ òun kọ́lọ́mọ́sá yòókù nínú iṣẹ́ ẹnì kọ̀ọ̀kan wa nítorí àwọn tí wọ́n ń ṣe bídíà náà iṣẹ́ rẹ̀ náà wọ́n pé ọlọ́run sì ní gba àdádálẹ̀ gbogbo yìí tí wọ́n pè lẹ́sìn fún wa àwa béèrè pé iṣẹ́ sọ̀kalẹ̀ yìí nínú àyà wọ́n ní ọ̀sá àyà hadithi ńkọ́ wọ́n ní ọ̀sá àdìsí àdádálẹ̀ ni wọ́n máa ń pè nínú ẹ̀sìn wa ànábì ní gbogbo tán bá dálẹ̀ tó wọ́n fọwọ́ sí ànú ni èèyàn wá ní woko ànú àfikọ́ lè wọ̀nà ọlọ́run nítorí ó ti fi tànábì lẹ̀ ó ti wá ń ṣe míì ìmọ̀ ṣe míì lẹ́yìn tànábì ni wọ́n pè ní bídíà kọlọmọsà wọlá àánú ẹni kọ̀ọ̀kan wa kọlọmọsà sàlékún ìmáni wa kọsàlékún sàbáàtì wa lédè súnà àwọn tọ́rọ ti yé ọlọmọsà jọrọ òyí àwọn náà àyọmọ̀yá mi nínú ẹ̀sìn wa níta fífẹ́ bá ní sọ̀rọ̀ láàárọ̀ yìí òun náà ni almalaikatu wa amaluhum wal imanu bihim wa thamaratuhum àwọn màláìka a ma gbọ́tọ́ ma ní màláìka màláìka malakun òun náà ni màláìka kan almalaika òun náà ni àwọn ọ̀pọ̀ màláíkà àmọ́ lọ́dọ̀ àwa Yorùbá màláíkà náà la máa ẹyọ kan màláíkà náà la máa èyí tó bá pọ̀ malakun nínú èdè Lárúbáwá òun ni ọ̀kan nínú àwọn màláíkà àlìmàláíkàtú òun náà ni àpapọ̀ àwọn màláíkà àwọn iṣẹ́ wo ni wọ́n ń ṣe kí ni ọlọ́wọ́n bá aláàdá wọn fún lẹ́yìn náà ìgbàgbọ́ pé màláyíká wà ọlọ́run sì bẹ̀ wọ́n sẹ́ ọjọ́ ọ̀kan nínú àwọn ìgbàgbọ́ tá a gbọ́dọ̀ ní ká tó jáde láyé lẹ́yìn náà ẹni bá nígbàgbọ́ náà kí láwọn oore tí ó rí láyé ń bí àtijọ́ alìkìyàmà abẹ́lọ́ nínú àna rẹ̀ àti agbára rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ̀ bá musa fún wa ní ìgbàgbọ́ tó yè kóró almalaikatu khaliqun min khalaiqillah gbogbo àwọn tabajẹ́ mùsùlùmí òdodo kálẹ̀ ìmọ̀ yìí pé ẹ̀rọ àwọn màláìka yìí ẹ̀dá kan làwọn náà nínú àwọn ẹ̀dá ọlọ́run ọlọ́ọ̀lọ́dá màláìka àwọn èèyàn àwọn èdè màláìka àwa náà ní tí wọ́n dá ni wá ní tí wọ́n dá ò sì lè dá gbogbo tí ń bẹ pátá lẹ́yìn ọlọ́run ní tí wọ́n dá ni nínú ẹ̀ wa ọlọ́run dá wọn lè ń wọ́n jìn ọlọ́run dá wọn kó tó dá wa ìgbọ̀ dá adama kan fèrè kanlẹ̀ fún ìfèrè kanlẹ̀ lẹ́yìn ìfèrè kanlẹ̀ ti kíkí ni nígbà náà kọ́lọ́hún tó wá parí ká má ṣe bẹ́ẹ̀ mọ́ àwọn mọ̀láìkà ti wà kọ́lọ́hún tó dá anábì ádámà ẹ̀rí pípa tọ́lọ́wọ́n bá sọ fún àwọn mọ̀láìkà gan pé mo fẹ́ dẹ́dá kan òun ẹ̀dá wo ló fẹ́ dá àwọn tí wọ́n máa balẹ̀ jẹ́ ọlọ́run wa ni mo mọ tẹ́ ẹ mà ọlọ́run padà wá dá ádámà a jẹ́ pé àwọn mọ̀láìkà ti ń bẹ káànábì ádámà ò tó dé ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa wàlẹ̀ yìí máa nù bí wujudihim wájib dandan ní kágbà pa àwọn màláíkà wà gbogbo ẹni tí ọba lóun gbọ́ lọ́wọ́ bá gbọ́ òun gbà nábì gbọ́ òun sì gba àwọn òjíṣẹ́ ọlọ́run gbọ́ òun gba tẹ́rà gbọ́ kádàrá òun gbà gbọ́ òun gbọ́ jálè kíámà gbọ́ àmọ́ wọn gba màláíkà gbọ́ wọ́n ní kò gba gbogbo ẹ̀gbọ́ náà ni gbogbo ìtọ́gbàgbọ́ yẹn àìgbàgbọ́ láàmà kà á sí wọ́n mọ́ni ankara wujudal màláíkà gbogbo ẹni tó bá mùsùlùmí òdodo tó ní kò sí màláíkà nítorí pé òun ò rí màláìka òun ò sì gbà pé màláìka wà wọ́n ní onítọ̀hún faqad kafara fi dinillah ó ti di kèfèrí lábẹ́ ìsìn ọlọ́ torí pé kadhaba Allahu rasulahu ó ti pè ọlọ́run bá nírọ̀ àtànábíwá Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ní màláìka wà ànábì ní màláìka wà al-imanu bil wa at jazimu bi anna lillahi màláìkata ìta ń pè ní ìgbàgbọ́ nínú màláìka yìí òun náà ni ká gbàgbọ́ yìí pé àwọn màláìka wà ọlọ́wọ́n bá aláà ló sì dá wọn ọlọ́wọ́n bá aláà ló sì ní wọn nítorí pé ẹ̀rí wá nínú hadith anabi wa muhammad sallallahu alayhi wa sallam nígbà tá anabi ń sàlàyé nípa àwọn orígun ìgbàgbọ́ ẹ rí i pé alimanu bin màláìka wà rúkìnnù thani min arkani iman òun náà ni erigun ẹlẹ́ẹ̀kejì nínú àwọn erigun ìgbàgbọ́ jibril alayhi salam ọwọ́ bá nabuwa muhammad sallallahu alayhi wasallam, bèèrè pé ni iman rí ìsàlàyé fún mi kí ń pè nígbàgbọ́ kí lè yàn tó fi di onígbàgbọ́ náà tó mìíràn bí lá ọgbà aláàgbọ́pá ajẹ́ pé ọ̀gbọ́lọ́ngbọ́ nìyẹn wọ́kútù bí hì ọgbà àwọn tíra gbọ́ wọ́rúsù bí hì ọgbà àwọn òjíṣẹ́ gbọ́ wọ̀lẹ̀ yóò mẹ́lẹ̀ áàkiri ọgbà jọ gbẹ̀yìn ọgbà gbọ́ wọ̀lẹ̀ kọ́dàr ọgbà kádàrà gbọ́ xayiri hì wọ̀ṣẹ́rì hì bọ́yá èyí tí ibomi lójú yàn àtẹ̀yí tí pa kádàrà méjì lọ́wọ́ jama ẹ mẹ́jọ dàrú bọ́ọ̀ ti ẹlẹ́ẹ̀kejì òun náà ni alìmánú bilimalaika ìgbàpá àwọn màláìka wà ọlọ́wọ́n bá aláà lọ́dá wọn ọlọ́wọ́n bá aláà sì ran wọn ṣẹ́ ruyatuhum rírí àwọn màláìka yìí ǹjẹ́ alẹ́rí wọn akhfallahu ruyatahum ala jami khalikihi illa nabiyya sallallahu alayhi wa sallam wọ́n ní ala surati alhaqiqa bí màláìka ṣe rí gẹ́lẹ́ wọ́n lọ́wọ́n òfin hàn nìkan kan nínú gbogbo àwọn ẹ̀dá rẹ̀ lẹ́yìn anábùwà muhammad sallallahu alayhi wa sallam bọ́lọ̀ ṣe dá màláíkà tí wọ́n ní ìyẹ́ bó ṣe rí gẹ́lẹ́ ànábì nìkan lọ́lọ́n fi hàn sallallahu alayhi wa sallam ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó fi hàn nábì níjọ́ àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ mú mẹ́sẹ̀jì wá fà nábì tá nábì ń bẹ ní gáàrù Hira màláíkà Jibrilu yọ sáà nábì bó ṣe rí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam rí ẹlẹ́ẹ̀kejì tá nàbí tún rí jìbìrìl bá a ṣe dá gẹ́lẹ́ òun náà ni ìgbà tí ó lọ sí sánmà al-Mi'raj tó lọ sí sánmà ẹlẹ́ẹ̀keje ibẹ̀ ló ti rí màláìka jìbìrìl bó ṣe rí gẹ́lẹ́ ọlọ́run Allah subhanahu wa ta'ala ń sọ ní al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní walaqad ra'ahu nazlatan ukhra ọlọ́run ní Muhammad ra'ahu orí wúù tó wà ń bẹ̀ yẹn jìbìrìlù ni nasilatan ukhra ay marratan ukhra ó tún rí lẹ́ẹ̀kejì èwùn tala kọ́kọ́ nígbà tí jìbìrìlù sọ̀kalẹ̀ tó wá sọ fún pé ikra ọ̀yáka ó rí gbà yẹn ọlọ́run nígbà tó tún wá dé òkè sánmà keje ó tún rí walaqad ra'ahu nasilatan ukhra inda sidratil muntaha nígbà tí wọ́n débi igi sidra sidra al muntaha indaha jannatul ma'wa lẹ́gbẹ̀ẹ́ bẹ̀rẹ̀ àti jẹ́nà ti bẹ̀rẹ̀ ó sì jẹ́ pé ẹ̀ẹ̀mejì lànàbì rí Jibril màláìka bá ṣe dáa ànàbì ní òun rí báyìí ìyẹ́ ìyẹ́ Allahu akbar ọgọ́rùn mẹ́fà ìlọ́wà lára rẹ̀ khuliqati al-mala'ika mimma khuliqati al-mala'ika àwọn màláìka tá a wá wí yìí bó la ṣe dá wọn bó la ṣe dá wọn ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala òun ló dá wọn khuliqatil malaikatu min nur adá wọn látara àmọ́lẹ̀ kama sabata fi hadithi ummina aishata radiyallahu ta'ala anha gẹ́gẹ́ bí ó ṣe wá níbi àdísì ìyàwó aisha kọlọmọ́sàbà yọnu sí wọn kọ́ọ̀lẹ́tì wọ́n sọ pé wọ́n láwọn gbọ́ta nábi sọ pé khuliqati al-malaikatu minan nur adá àwọn màláíkà látara ìmọ́lẹ̀ ta ni ànábìnrin fàásí allah kólẹ́kọ́tì ayé khalaqahallah adá wọn màláìka adá wọn látara ìmọ́lẹ̀ kólẹ́kọ́tì màláìkatu minan nur adá wọn màláìka látara ìmọ́lẹ̀ wà kólẹ́kọ́tì jáánu min marji min nar a sì dá àwọn àlìjànú látara iná iná tí ń jò fèrèfèrè ibẹ̀ lọ́lọ́run ti dá wọn àlìjànú wà kólẹ́kọ́ ádámù mimma usifa lakum ọlọ́run bá dá ànábì ádámà látara àtúnyìnì látara yẹ̀pẹ̀ ẹrọ̀fọ̀ ẹrọ̀fọ̀ ni wọ́n kójọ wọ́n sì máa ọlọ́run ní kọ́ dẹ̀dá ní sì ń sọ̀rọ̀ ojú ihò tó wà nínú kankan kọ́ wò kọ́ ó pàṣẹ náà ni tó bá ti pàṣẹ pé kí nǹkan máa ṣe bó ṣe fẹ́ nǹkan náà ó sì máa rí bẹ́ẹ̀ máa kẹfì yẹtò nọ́ọ̀rù ìmálẹ̀ tá a wá dáhùn màláìkà níbẹ̀ ìmálẹ̀ yìí báwo ló ṣe rí ìdí mi lè má ìjọwọ́ náà lè má ìjẹ́ nìkan máa lẹ́yìn ọlọ́run wọ́n ní àlìkàìfì yẹtù amúrun gàìbì ọ̀rọ̀ tó pamọ́ ni tọ́jẹ́ pé nìkan kan ò lè má bí ìmálẹ̀ náà ṣe rí lẹ́yìn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala khalaqahumullahu bi sifatin mutanawwi'ah ọlọ́wọ́n bá dá àwọn màláíkà pẹ̀lú àwọn fọ́tò oríṣiríṣi ọlọ́wọ́n bá àlá ọ̀dá wọn ọ̀dá wọn míì wọ́n ní ìyẹ́ méjì ọ̀dá wọn míì wọ́n ní ìyẹ́ mẹ́ta ọ̀dá wọn míì wọ́n ní ìyẹ́ mẹ́rin ọ̀dá wọn míì wọ́n tún ní jù bẹ́ẹ̀ lọ àmọ́ Jìbìrìlù ọgọ́rùn-ún mẹ́fà ń tẹ̀. nígbà míì ọlọ́wọ́n bá àlá tún máa yí wọn padà tí Jìbìrìlù tí wọ́n máa bọ̀ pẹ̀lú bá ṣe dáa ń balẹ̀ báyìí yóò dà gẹ́gẹ́ bí ọkùnrin kan tí ń rìn bọ̀dù yóò dà bí èèyàn kìí ti ṣe èèyàn wọ́n sì yáàyè púpọ̀ wọ́n fáyín púpọ̀ ọlọ́run dá wọn wọ́n bá wà níwà màláíkà wọn wọ́n yáàyè gan wọ́n bá wà níwà èèyàn wọ́n yáàyè gan bó ṣe jẹ́ pé gbọ́ta àwọn sàábà jókòó wọ́n ní bainama kunna ma'a rasulillahi sallallahu alaihi wasallam àwa pẹ̀lú ànábì ittala alayna rajul arákùnrin kan bá yọ sí wa ṣẹ̀dídù bayáde sáwù aṣọ rẹ̀ funfun báláwù ṣẹ̀dídù sàwádìí ṣáàrì irun orí ẹ̀ náà dúdú ìtọ́là àlẹ́yìnà rọ́jùlù arákùnrin kan kìí sì ṣe ọkùnrin àwọn màláíkà ìsọkùnrin àwọn màláíkà ìsọbìnrin àmọ́ ọlọ́wọ́n bá aláàmọ́ yí wọn padà nígbà míì tí wọ́n dà gẹ́gẹ́ bí ọkùnrin ọlọ́wọ́n bá aláwọ̀ yẹra rẹ̀ nínú Al-Qur'an nínú Suratul Fatir tọ́lọ́wọ́n ti ń sàlàyé nípa pé màláíkà òun lòún dá o kò sẹ́nìkan tí dá màláíkà o kò sẹ́dá kan tí dá màláìka òun fúnra òun lòun dá ọlọ́wọ́n bá ní alhamdulillah ọpẹ́ fún ọlọ́wọ́n bá wa fatiri samawati wal ard ọba tó dá sama tilẹ̀ ja'ilil màláìka ọba yìí òun ló dá màláìka ó wá ṣe wọ́n ní rúṣùlà àwọn òjíṣẹ́ tọ́lọ́wọ́n mọ̀ràn wọn ṣẹ́ káàkiri uli ajinaha ọlọ́wọ́n bá ní wọ́n níyẹ́ àwọn màláìka ọlọ́run dá wọn pẹ̀lú ìyẹ́ torí wọ́n máa fò nígbà àwọn òyìnbó tí wọ́n fẹ́ ṣe pléènì táwọn náà bá fi ọwọ́ méjèèjì sí kò lè fò ẹ rí i pé àwọn náà ṣe bí ẹyẹ ni ha ọlọ́run bọ́lá àwọn màláíkà wọ́n ní ìyẹ́ mọ́tìnà ẹlòmíì ìyẹ́ méjì ń tiẹ̀ wàtúláàtà ẹlòmíì ìyẹ́ mẹ́ta ni wàrúbáà ẹlòmíì ìyẹ́ mẹ́rin ni yazidu fil khalqi ma yasha ọlọ́run bá ní bábá wo wọn ọlọ́run òun ti ní kí tẹlòmíì náà bẹ́ẹ̀ lọ. ala kulli shay'in qadir ọlọ́wọ́n ọba yìí ọba alágbára ni ọlọ́wọ́n ọba alágbára lérí gbogbo nǹkan àwọn màláíkà tó ọlọ́wọ́n ọba dá yìí ẹ̀dá ọlọ́wọ́n ọba ni wá wọ́n tóbi ọlọ́wọ́n ọba aláṣẹ bẹ̀ wọ́n sẹ́ atahumullahu al-qudrah ọlọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala ó fún ọ ní agbára eh, láti yí padà ó fún ọ ní agbára láti yí padà azamatuhum bí wọ́n ṣe wá tóbi tó yìí wọ́n ní wọ́n tóbi débi pé nígbà tá ànábì ń ròyìn ọ̀kan náà àwọn màláíkà nínú àwọn tó gbé àlàlà sí lọ́wọ́ ànábì ní nàmà bayna ṣahamati udnihi ila aafiqihi masiratu sana ànábì láàrin etí màláíkà kan báyìí ẹ̀rí ṣahamani ànábì láàrin etí àti èjìká ibi tí màláíkà bẹ́yìn bá rìn bẹ́ẹ̀ èyí ò rìn rìn ọgọ́rùn-ún méje ọdún ṣahama àtìkè láti bí síbí tẹ́yìn bá rìn yọ́n máa rìn lọ yọ́n máa rìn lọ ọgọ́rùn-ún ọdún kìíní ìkejì kẹta ọgọ́rùn-ún ọdún sábọ̀n mẹ́à ọlọ́mọṣẹ́ ṣàánú wa sábọ̀ ọgọ́rùn tó nígbà tó rí báwọn nígbà tó ní pé láàrin etí rẹ̀ sí èjìká rẹ̀ ni ogun tó báwọn bóòlù òun náà wá sí bóòlù wá tó bóòlù màláìka gan wá tó fún rẹ̀ báwo ni màláìka gan báwo ló ṣe wá tó ló ṣe jẹ́ pé kò sẹ́nìkan tó lè dá màláìka ọlọ́run ní dànkà rẹ̀ azamatuhum àwọn màláìka tóbi gan adadul màláìka wọn làwọn màláìka wì wọn ní mélòó ni wọn tálọ́mọ yẹn wọn nínú àwọn táǹgbọ́ mi wọ́n ní la ya'lamu al-'adada illa Allah ẹnìkan ọ̀mọye malaika tó wà lérí ilẹ̀ lẹ́yìn ọba tó dá wọn nìkan ló fi ń sọ fún wa pé wa ma ya'lamu junuda rabbika illa hu ọlọ́wọ́n bá ní kò sẹ́nìkan tó mọ òkà àwọn ọmọ ogun mi lẹ́yìn mi nìkan àfa àti wọn wù wa ẹni kọ́ wá sọ àfọ oníyẹpẹ àfọ ntúrọ́ọ̀bù ẹni kọ́ wá sọ nígbà oní gbogbo nǹkan lòún mọ̀ ẹnikọ́ wa sáádà dá màláìka anábìwa muhammad sallallahu alayhi wa sallam anábìwa àwọn màláìka pọ̀ gan sánmà ni wọ́n sì ń gbé àfẹ́yí tọ́lọ́wọ́n bá fẹ́ rán wá sí rí ilẹ̀ kọ́ wá ṣiṣẹ́ kan nínú àwọn aṣẹ́ tọ́lọ́wọ́n bá alábàgbé fún wọn lẹ́yìn náà àwọn màláìka tọ́lọ́wọ́n ní káwọn náà kí wọ́n sọ̀kalẹ̀ tí wọ́n bá ti bí ọmọ àwọn méjì sọ̀kalẹ̀ ọ̀kan dúró lápò ọ̀tún ọ̀kan dúró lápò òsì lásìkò tọ́mọ bá ti bàlágà tí wọ́n máa kọ́ṣẹ́ rí ọ̀kan máa kọ́ṣẹ́ bú òkè gangan nílé wọn àfi tó lọ́mọ ara wọn sàlẹ̀ pé kọ́ wá ṣiṣẹ́ kan sàlẹ̀ wọ́n ní wọ́n pọ̀ débi pé níjọ́ kan anábì ń sọ̀rọ̀ sallallahu alaihi wasallam anábì ní inni ara ma la tarawun èmi rí tẹ́rí atọ́tí sàmà atọ́tí sàmà ayé sákúlátí sàmà anábì ní sàmà ó ti kún fọ́fọ́ atọ́tí sàmà sàmà ti kún fọ́fọ́ wa huqqalaha an tahitta ó sì yẹ kó kún fọ́fọ́ lóòótọ́ ó kún fọ́fọ́ fún pípọ̀ àwọn màláìka máa fi mawdi'u arba'i asabi'a illa wa malakun wadi'u jabhatahu sajidan lillahi ta'ala ànábì ní kò síbi tí ìka mẹ́rin lè wọ̀ nínú sámà kò sáyè fún ka nínú sámà kò sáyè fún ka nínú sámà nítorí pé àwọn màláìka ti kúnbẹ̀ fọ́fọ́ àwọn màláìka ta wí yìí wọ́n fẹ́rí kalẹ̀ wọ́n yin ọlọ́run wọ́n ń ké ọlọ́run wọ́n wá pọ̀ débi pé wọ́n fún débi pé kò sí ibi tí ìka mẹ́rin lè wọ̀ tí ìbá kì í bọ̀nù sọ́mọ̀ sọ̀rọ̀ pé màláìka pọ̀ gan wọ́n ti wá pọ̀ tó yẹ kò sẹ́nìkan tó máa yẹ wọn lẹ́yìn ọlọ́run ọba wa ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa lára pípọ̀ wọn anábíwá Muhammad sallallahu nígbà tó lọ al-Mi'raj lánàbí lọ sókè sámà tó wà ti Jibril ìdájọ́ lọ alìmìírájú yẹn hakun wọ́n mọ̀ ní ankara záàlì káfọ́kọ̀dì káfàr wọ́n ankara sọ́lá alìmìírájú alìsọ́rọ̀ wọ́n alìmìírájú ikú láti maka lọ sí alìmọ́sílì aksọ tí ànábìrin rẹ̀ ooru òótọ́ ni láti alìmọ́sílì aksọ lọ sí sọ́mà keje tí jìbìrì tó máa nábì lọ hakun òótọ́ ni ẹni bá pè nírọ́ yóò sì jáde kó nù sùlámù lẹ́yìn náà yóò sọ fún wa pé ìrun táǹkì yìí kò nípìnlẹ̀ nítorí pé ìrun táǹkì àtòkè sánmà ni wọ́n ti gbà wá ọlọ́run sọ fún ànábì kọ́ wá gbà wá wọ́n ní nígbà ànábì dé òkè lókè lọ́hùn lókè sánmà keje ànábì wá débi al-Baytul Ma'mur wọ́n ní ilé ńlá kan ni ọlọ́run lọ́kọ̀ kan rẹ̀ síbẹ̀ ànábì ní fa idha huwa yadkhulu yadkhuluhu fi kulli yawmin sab'una alifa malakin anabi ní àwọn seventy thousand malaika ni wọ́n wọnú baitul ma'amur albaitul ma'amur wọ́n kí ọlọ́run wọ́n fèrè kanlẹ̀ fọlọ́run wọ́n sin ọlọ́run wọ́n gbọ́ ọlọ́run tóbi àwọn seventy thousand wọ́n jáde anabi ni wọ́n mọ̀ wá lọ bẹ́ẹ̀ la ya'uduna ilayhi akhiru ma alayhim wọ́n láwọn tó kọ́kọ́ kọ́ wọbẹ̀ nígbà wọ́n wọbẹ̀ anabi ni wọ́n lọ lè tó ìgbà wọn fi wá dé tó tó fi padà wá kàn wọ́n padà torí 70 70 thousand ni wọ́n máa lọ táwọn kan bá ti ń jáde àwọn kan máa wọlé ní àwọn màláìka àwọn kan tó jáde àwọn kan tó wọlé seventy seventy thousand màláìka ni wọ́n máa wọlé ni wọ́n máa jáde wọ́n láwọn tó kọ́kọ́ jáde yẹn wọn ò ní láǹfààní láti wá wọlé mi ìmọ̀ tọ́lọ́wọ́n fi payé rẹ̀ yọ́ máa wù wọ́n pé tó àwa lọ́kàn o ìgbà tó fi kàn wọ́n ọlọ́run ní tó ilé ayé ti parẹ́ ẹ wá sí màláìka àwọn màláìka tá a wá rí kìí ṣe pé àwọn tó wọlé lánàá àwọn wọlé lé ní o títà nàbí sàlàyé nìyẹn o ọ̀tọ̀ làwọn tó wọlé lánàá ọ̀tọ̀ làwọn tó wọlé lé ní ọ̀tọ̀ làwọn tó wọlé lọ́la ọ̀tọ̀ làwọn tó wọlé ní wákàtí kọ̀ọ̀kan tó lọ́n bá bù fún wọn. àwọn màláìka pọ̀ gan wọ́n sì ń sin ọlọ́run la yakulun àwọn ìjẹ wàlá yashrabun àwọn ìmu wàlá yanamun àwọn èsùn àwọn tá a yìí kò sí kankan tí wọ́n ń ṣe la ya'suna Allaha ma amarahum àṣẹ ọlọ́run ni wọ́n tẹ̀lé yusabbihuna lillah wọ́n máa ṣe subhanallahi fún ọlọ́run àwọn tá a wí wa yaf'aluna ma yu'marun nítọ́lọ́n bá ti pa wọ́n láṣẹ pọ́kàn ẹ̀ lè ṣe báyìí àwọn ń bá lọ nìyẹn ọlọ́run bá ní yusabbihuna al-layla wan wọ́n gbogbo ọ̀sán tí wọ́n tí wọ́n máa pariwo la yafturun ìtumọ̀ ẹni pé kò ní sún wọn la yamalun kò ní rẹ̀ wọn wọn ò sì ní dúó wọn ò ní ṣe àsìkò kan tí wọ́n fi dúó abẹ́lẹ́wọn nínú àánú rẹ̀ kọ́lọ́hún kọ́mọ́sà sàwa náà ní ẹlẹ́sìn rẹ̀ kọ́lọ́hún bá aláàkó fún wa nígbàgbọ́ tí ọ̀yanrantí wọ́n ní àwọn màláíkà táwì àwọn ni wọ́n pè ní zuwaru albaytil ma'amuru àwọn tí wọ́n lọ lè bẹ ilé ọlọ́run bá wò báwa ṣe jẹ́ zuwaru betel atik táwa bá lọ mọ́kà àwọn ṣe tàwa fún àbí àwọn tí wọ́n àwọn náà ń bẹ lókè àwọn tí wọ́n wá ní kò sígbà tí ibẹ̀ máa ń dá nígbà covid-19 dé táwọn ò lè lọ àwọn ṣiṣẹ́ kò sí kankan tí ń dí wọn lọ́wọ́ àwọn òní ń bísínẹ́sì kankan wọ́n yé jẹ wọ́n yé mú wọ́n yé fẹ́yàwó wọ́n yé bímọ wọ́n yé kọ́lé ìtọ́lọ̀ ń dá wọn fún nìyẹn ló fi mọ̀ ara rẹ̀ wípé iṣẹ́ táwọn màláíkà ń ṣe ojú tiẹ̀ lọ alikiyamu bi amúlù khalikilá nínú àwọn iṣẹ́ tí ọlọ́wọ́n bá aláà torí ẹ̀dá àwọn màláíkà òun náà ni pé kán mójú tọrọ wa wákàlá aláhu jìbìrí labilẹ̀ wáhì wàdọ́ ìfòhùn nínú àwọn iṣẹ́ tọ́lọ́n fáwọn màláíkà ọlọ́run gbé màláíkà kakalẹ̀ pé ìwọ ọlọ́run mú mẹ́sẹ̀jì mi lọ lè bá àwọn ànábì ọlọ́run òun náà ni jìbìrí ọlọ́run sọ tó bá ti sọ tán wọ́n ní ìgbà tọ́lọ́run bá ń sọ lọ́wọ́ jìbìrí yọ ba búbú sílẹ̀ ni nígbà tí n bá parẹ́ mọ́lẹ̀ lẹ̀ bọ́lá wa sọ̀rọ̀ tán yọ wa nàró <laughs> yọ wa fò ńlọnu gbogbo àwọn ànábì ọlọ́run tọ́lọ́ ń bá ara sí ńlọlẹ̀ jíṣẹ́ nìyẹn nígbà míì tọ́ba lọ bẹ́ẹ̀ yọ lọ nílọ màláìka gẹ́gẹ́ bá ti sọ síwájú nígbà míì sì ni bọ́ba ti ń bọ́ sí eré ilẹ̀ báyìí yóò yẹra padà yóò di arákùnrin kan yọ lọ lè jíṣẹ́ fún àwọn ànábì ọlọ́run minhum man wakala e, wakala allahu malaka mikail bilqatri wa nabat ọlọ́run gbé mikail dìde pé wọ́n mikail wọ́n tẹ̀ máa mójútó gbogbo òjò tí ó máa rọ̀ èmi ni rọ̀jò ìwọ sá máa mójútó ibi tó máa ti ní ká darí ẹ̀ sí ibẹ̀ náà ní ká máa darí ẹ̀ sí òjò tí ó rọ̀ lágége tí ò ní dé láńbẹ́ àwọn eléyìí sí wọn gbọ́dọ̀ sí òjò darí òjò tí ọ̀rọ̀ oye lẹ́kọ̀ọ́ tí ò ní rọ̀ Ìbàdàn lẹ́yìn náà wà nabat gbogbo àwọn orúgbìn wọn ti ń jáde àwọn mikael àtàwọn yòókù rẹ̀ lọ́wọ́ ń bẹ̀ mikael àtàwọn yòókù ẹ̀ ẹ máa mójútó iṣu ọgbọ́dọ̀ jẹ́ra ẹ máa mójútó àgbàdo nǹkan kan ọgbọ́dọ̀ ṣe ẹ máa mójútó gbogbo àwọn ewébẹ̀ gbogbo tá à ń jẹ pátá àwọn màláíkà kan wà ń bẹ̀ àwọn ń ṣiṣẹ́ lábẹ́ mikael ọlọ́run lè dá sí nǹkan ẹ o kí mo sọ ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba fi sọlá tọ́ba náà wọ́n ń sẹ́ fi sọlá ni o torí gbàtà mọ̀lẹ́kẹ́ ò t'i dé ọlọ́run sọlá yìí sì ń bẹ tẹ́nìkan kan ọ̀nà lọ́wọ́ nínú àwọn mọ̀láyíkà ìsirafilu ọlọ́run ọba àwọn láṣẹ pé ìwọ tí fẹ́ parí rẹ tí fẹ́ parí rẹ ìwo lọ́wọ́ rẹ yẹn ọlọ́run gbé asúrù fún asúrù ó sì ti gbé lọ́wọ́ nǹkan retí àṣẹ ni tọ́lọ́n bá ti ní ìsàráfìlù ọ̀yá o èdè mọ̀ fẹ́ payẹ́rẹ́ o yọ kàn gbé bẹnu tó fọ́n báyìí bí ohun yẹn bá ṣe ń lọ ayé sì máa parí lọ òun dúró tó ń retí àṣẹ <laughs> bó ṣe mi tọ́wà náà òun náà ń sàfọ̀mọ́ fọlọ́wọn bá ní wákàlọ́láhu malakal mauti bi qabdil arwah malakul bayt malakul mauti malakul maut ọlọ́run gbé wọn náà dìde wípé wọ́n ní kọ́ máa gbẹ̀mí àwọn ọmọ anábì adama máa gbẹ̀mí wọn lọ́kọ̀ọ̀kan wọ́n ní kọ́ máa gbẹ̀mí wọn òun náà tún wá láwọn àwánuhu ọláwọn tí ń bá a ṣiṣẹ́ tọ́jẹ́ pé tọ́wọ́ fẹ́ gbẹ̀mí ní India tọ́wọ́ fẹ́ gbẹ̀mí ní Amẹ́ríkà ní London ní Paris ní Germany yọ kan sọ fún àwọn ọmọ rẹ̀ tọ́wọ́ lọ́hùn pé tó ẹ̀yin màláìka tẹ wà ń bẹ̀ yẹn ẹ̀lẹ́ pa Ibrahim ẹ̀lẹ́ pa tafaya ọgbọ́dọ̀ dárọ̀ la àsìkò ẹ̀dí tó ibi òun náà bá sì wà òun náà máa gbẹ̀mí àwọn tí ó bá wà ní kàràkàrà bẹ̀ tó fi jẹ́ pé àwọn màláìkà tá a wí wọ́n ṣiṣẹ́ ọlọ́run tó fún wọn láwọn màláìkà tí wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ kọ́lọ́mọ́sẹ̀ jẹ́ arágùn lẹ́mí ẹ̀sìn kọ́lọ́mọ́jẹ́ á ti lọ nísìnyí kọ́lọ́mọba alá kọ́mọ́sẹ̀ fún wọn láti bọ̀ tán dáadáa àwọn màláìkà kan bẹ tó jẹ́ pé ọlọ́mọba alá ó wà kálá wọn ó gbé wọn dìde ipẹ́ yìí ẹ̀yin ní kẹ́ ẹ máa sọ àwọn ọmọ nábì ádámà ẹ máa mójútó wọn tí wọ́n bá sùn ẹ máa mójútó wọn tí wọ́n bá rìn ẹ máa mójútó wọn tí wọ́n bá ń gòkè ẹ máa mójútó wọn tí wọ́n bá ń lọlẹ̀ ẹ máa mójútó wọn àwọn mọ̀láìkà yẹn àwọn kan dà sílé ayé wọ́n pọ̀ rẹpẹtẹ wọ́n mọ̀ gáìdì ẹ nígbà míì lọ pé ah ó kù díẹ̀ kì í ti já sínú kòtò yẹn ẹsẹ̀ mi sì yẹ ìwọ́kọ̀ yẹ mọ̀láìkà ló yẹ ìbẹ̀ náà mọ̀láìkà tó pé ọlọ́wọ́n bá fi ń sọ wa ọmọ lè jábọ́ látòkè látòrí bẹ́ẹ̀dì yóò sì jábọ́ yóò sì ra sùn jẹ́jẹ́ láàárọ̀ nìyá rẹ̀ ọmọ wa pé ah ọmọ òun dà ọmọ òun dà tó dé pé bá yóò sì bọ́bọ́n bí tó máa sùn sí àwọn mọ̀láìka eléyìí àwọn ni wọn ọlọ́run nìkan máa sọ wa níbi àwọn aburú àṣetáàní àwọn àdánwò ayé tó ṣe gbogbo tí ń ṣẹlẹ̀ sí wa yẹn ọlọ́run ọba fẹ́ ní o àyèmáyé ewu tọ́lọ́run ọba ti kákò nínú sẹ̀mí wa ọlọ́run ọba ní lahu mu'aqibatun min bayni yadayhi ọlọ́run ọba ní àyèmáyé àwọn tá a ní kí wọ́n máa tẹ̀lé yín wọ́n máa bẹ́ wájú yín wọ́n máa rìn yahfazunahu min amrillah ayé bi amrillah wọ́n ma wá sọ yín pẹ̀lú àṣẹ tọ́lọ́wọ́n bá aláàpá wọn látòkè sámà bọ́ọ̀ bá ń lọ wọn wájú rẹ tọ́ọ̀ bá ń lọ wọn bẹ lẹ́yìn rẹ. abẹ́lẹ́ ọ̀nkọ́ lọ́wọ́ mọ́sàdí á dúpẹ́ fọ́lọ́hún ẹ̀ ànábì ilé àyà koran níbẹ̀ nù wọn tọ́jẹ́ pé aníkà wọn kí wọ́n máa bú ká máa kọ́ṣẹ́ rí gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan tó bá ti bàlágà láàfọ́ màláìkà méjì méjì ọ̀kan máa kọ́ṣẹ́ bú kìrámà katibin ya'lamuna ma taf'alun ọlọ́run ní àwọn alákùnrin kan bẹ tá a yàn fún yín òun náà làwọn màláíkà gbogbo tẹ́ ń ṣe ni wọ́n mọ̀ kò sí tẹ́ ń ṣe tí wọ́n mọ̀ wọ́n mọ̀ kọsẹ̀ rílẹ̀ èyí tí ń bẹ lápò ọ̀tún èyí tí ń bẹ lápò òsì yọ̀ mọ̀ kọsẹ̀ búlẹ̀ eléyìí ọjà kẹ́ni kọ̀ọ̀kan wa ká máa sọ ẹnu wa níta bá ti sọ níta bá ti ṣe tọ́ba pamọ́ fáwọn ọmọ nábì ádámà kọ̀ pamọ́ fáwọn màláíkà níbẹ̀ náà màláìkà tó jẹ́ màláìkà tó sayyahun yatba'una majalisa zikir àwọn eléyìí ọlọ́run dà wọ́n sílé ayé sayyahun ni wọ́n látara àṣeyáhà wọ́n máa rìn káàkiri àwọn màláìkà yẹn máa káàkiri wọ́n máa lọ wọ́n máa lọ wọ́n máa lọ káàkiri gbogbo àdúgbò gbogbo ìlú kí ni wọ́n wá káàkiri alakati zikir wọ́n máa wá mọ́ṣáláṣí tí wọ́n ti ń sọ̀rọ̀ ọlọ́run ètò mọ́sálásí tí ń dá wákà o ètò mọ́sálásí tí wọ́n ti ń sẹ̀fẹ̀ tí wọ́n ti ń rẹ́rìn àárín bomi lójú mọ́sálásí tí wọ́n ti ń rán wọn létí ọlọ́run tí wọ́n ń ka alukur'an bóyá àwọn ọmọ ń ka alukur'an ni àbáwọn àgbàlagbà àárín ra wọn létí alukur'an anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni wọ́n mọ̀ títà máa qawmun fi bayti min buyutillah àwọn kan ò ní kójọ sínú ilé ọlọ́run yatiluna kitaballah kán máa ka alukurani fúnra wọn wọ́n yẹ tàdára súnahu kí wọ́n máa wá fa àwọn ẹ̀kọ́ tó wà ní kurani náà jáde kí wọ́n máa kọ́ra wọn lẹ́kọ̀ọ́ kurani bainahum illa nasalat alayhim sakina àbíkọ́lọ́ wọn sọ ìfọkànbalẹ̀ látòkè sánmà lérí wọn kọ́lọ́ bá sàjọ́ sọ̀kalẹ̀ lérí ẹni kọ̀ọ̀kan wa wàgáṣíyàtọ̀ mọ̀ráhùnmá ọlọ́wọ́n bá ní àánú òun yóò bò wọ́n dárùn wàháfàtí wọn màláìka lẹ́yìn náà àwọn màláìka wọ́n wà rọ kiri ká wọn bá a ṣe jòkólẹ̀ yìí pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́wọ́n màláìka ń bẹ láàrin wa nínú àwọn sayyahun àwọn máa ń wá bí wọ́n bá ti ń sọ̀rọ̀ ọlọ́run kìí ṣe bí wọ́n ti ṣe sáwé o tọ́lá àwọn tó ń ṣe sáwé náà mọ́ṣáláṣí làwọn náà wà torí pé àdádálẹ̀ làwọn ń ṣe ní tí ànábì ò mú wá làwọn ń ṣe àwọn tó bá dúró lérí alukọ̀rán àti súnà ní lànábì rí fàásì wọn kan tó wà ní kọ̀rán ṣe tó wà ní kọ̀rán ni ọwọ́ èyí tẹ̀ ń ṣe yẹn tó wà ní kọ̀rán wọ́n ní wọ́n máa wá tọrọ àdúrà fún wa wọ́n máa tọrọ àforíjì fún wa wa zakarahumullahu fi man inda ọlọ́run tún wá máa rántí àwọn ènìyàn lókè sánmà wípé àwọn màláìkà tó wà lókè sánmà ọlọ́run tún máa sọ fún wọn pé àwọn alágbájá alágbájá alágbájá wọ́n wà nílé ọlọ́run tí wọ́n rán ara wọn létí ọlọ́run ọlọ́mọṣà ìkàwá náà kún wọn ọlágbára ọlọ́run ọba wa yaktubuna alqadar ìbẹ̀ náà màláìkà tó jẹ́ pé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala yóò ràn wọ́n ṣẹ́ lásìkò tí a bá ti ah, ọlọ́run ó pàṣẹ ibò ìmàláíkà ẹlọ́lẹ̀ kọ́ bí kátìbì rísìkìhì wà ọmọrìhì wà àjálìhì awọ ṣẹkíyọ ọsàáìd ẹlẹ́ kọ́ kádàrá tí ó lò tí ó fi jáde láyé ó ti wà lọ́dọ̀ ọlọ́run tẹ́lẹ̀ ọlọ́run kan tó ń fi hàn màláíkà ní pẹ́tọ́ ọ̀dà ọmọ yìí ìrìn àjò rẹ̀ ní àsìkò tí ó dáyé nì àsìkò tí ó kórì ẹnìkan ò ní mú kó láyé tásìkò ti tó ẹnìkan ò sì lè dá dúró tásìkò bá ti tó lẹ́yìn náà arísìkì arísìkì rẹ̀ ní iṣẹ́ ṣe láyé ni arísìkì ẹ̀ ní ìtí ọ̀nà ní ìta fún ni lẹ́yìn náà ìgbà tí ó kò láyé ni lẹ́yìn náà bọ́bá kò láyé ṣe olórí ibú ni wọ́n padà yà kó tó jáde láyé àbọ̀ re ẹ̀ ní ni ká máa bẹ̀ kádàrá wa ọwọ́ ẹ̀ òun náà ló lè yí wa khalaqa kulla shay'in faqaddarahu taqdira ọlọ́run bá ní gbogbo nǹkan ẹ̀mí mọ́dá mo sì lẹ kádàrá gbogbo nǹkan máa la àbẹ̀wọ́ ìwọ ọlọ́run bá la kọ́lọ́mọ́sá ìsọ̀rọ̀ wa nírọ̀rùn níbi náà màláyíkà tó jẹ́ pé àwọn gbé àláràṣí lọ́wọ́ àláràṣí tó ń gbé dání àláràṣí tó ń wà lókè sánmà keje wọ́n gbé dání wọ́n kọ́ rẹpẹtẹ iṣẹ́ tí wọ́n nìyẹn wọ́n ti gbé lọ́wọ́ yẹn náà ṣe ń kí ọlọ́run ọba mẹ́wàá mẹ́wàá ni wọ́n mọ̀ kí mẹ́sàn-án mẹ́sàn-án níbi náà màláyíkà lọ́mọ́wá kálù bíi jibal òkè lani káwọn wà lókè alìjìbáàlì tó ti jẹ́ pé ńgbà tí anábìwá muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n lé anábì jibril ó wá bá anábìwá muhammad sallallahu alayhi wa sallam ni wọ́n sọ fún anábì pé sẹ́wọ̀n pé jibril ò ní jáde àbíkọ́jẹ́ pọ́lọ́ lọ́rọ́ ńṣẹ́ ọlọ́run fẹ́ fi dá anábì wò jibril wá sọ fún anábì pé tọ́bọ̀ wọ̀ màláyíkà tí ń sọ òkè tó wà lábẹ́ yẹn sọ fún un ìṣíta tọ́bá wọ́ ó ti bí kọ àléhìmùlọ akṣẹ́bẹ̀yìn tọ́bá wọ́ kí màláíkà yẹn kó sún àpáta tó wà níbẹ̀rẹ̀ ìlú maka àti àpáta tó wà níparí maka sọ́mọ̀ pé gbogbo àwọn kòrẹ́ṣì àwọn ọ̀tá àwọn kòfààrí gbogbo wọn bẹ ní àárín àpáta méjèèjì tọ́bá wọ́ sọ fún màláíkà yẹn kó sún àpáta náà kó sún mọ́ra wọn bí wọ́n ti ń sún mọ́ra wọn kí náà máa ṣẹlẹ̀ jama ilé wọn máa wó àwọn náà máa kú títí tí wọ́n fi parẹ́ pátápátá jìbìrì sọ fún ànábì ó já mọ̀ pé màláìkà ti ń sóòkè gbogbo òkè ni wọ́n wà ànábì wa ń sọ fún jìbìrì pé táwọn eléyìí ọba gba islam làálàláha an yukhrija min aslabihim man yaqulu la ilaha illallah ó lè jẹ́ pé ní àwọn ọmọdọ́ ó lè jẹ́ pé àwọn àrọ́mọdọ́mọ wọn wọ́n padà gba la ilaha Allahumma hidi qaumi fa innahum la alamu. ọlọ́mọ àwọn fọ̀nà àwọn àjọ mi torí pé wọ́n mọ̀ ni. ló ti jẹ́ pé àfọ̀ gbọ́dọ̀ máa ṣépè èèyàn lòun jíṣẹ́ ọlọ́run wọ́n wá ń ṣépè láwọn tí wọ́n fẹ́ sọ̀rọ̀ ọlọ́run fún pé ọlọ́run ní jẹ́ soríire ọlọ́run ní jẹ́ gbà tẹ́ fi wọná iṣẹ́ ìpèpè nìyẹn èmi rò pé wọ́n máa ń pèèyàn pé ọlọ́run fi yín mọ̀nà ni wọ́n máa ń sọ ló ṣe jẹ́ pé nínú àwọn táàfin mọ mẹsìfàtì àdúà àti mọ̀kànlẹ́sìn àwọn tí wọ́n ń pèpè sójú ọ̀nà ọlọ́run ọba tòótọ́ wọ́n máa pè àwọn ènìyàn lọ́sàn-án wọ́n máa ṣàdúrà fún wọn lóru wípé àwọn tí mo pè lọ́sàn-án o ọlọ́mọṣà fọ̀nàmọ̀ wọn o tó jẹ́ pé ẹni tí máa ń pèpè sójú ọ̀nà súnà àdúrà lọ́wọ́ máa ṣe òní máa ṣe pé kódà àwọn lè àwọn kan lè béèrè ìpè lọ́wọ́ rẹ̀ wípé ṣépè lé wa ẹ̀gbọ́n àwọn kan náà sọ fún àwọn anábì ọlọ́run ọlọ́mọṣà sọ wá ń bẹ̀ èyàn máa ṣàdúrà fún wọn àdúrà là níbi padà ṣe fáwọn tá a wí ibi tá a ti lọ òun náà ni pé àwọn màláìkà tí wọ́n ń sọ òkè níbẹ̀ náà àwọn màláìkà tó jẹ́ pé al-muwakkaluna bi fitnatil qabr adá àwọn kalẹ̀ kí wọ́n máa jẹ àwọn tí wọ́n bá wọnú sàárè láì kú sínú islam àwọn tí ò kú sínú islam tí wọ́n bá wọnú sàárè àbáwọn mùsùlùmí tó jẹ́ pé kò ṣẹbọ àmọ́ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá mi náà ń bẹ tí ń ṣe kọ̀ wá túbá bí ká máa ṣòfófó ká máa fọ̀rọ̀ dá àárín àwọn méjì rú tọ́lá nàbí kọjá níbi sàárè méjì kan ànábì ni wọ́n jẹ wọ́n yà lọ́wọ́ ànábì wọ́n sì ń jẹ wọ́n yà lérí àwọn ẹ̀ṣẹ̀ tẹ́ kà sí alákọ̀ọ́kọ́ eléyìí tó ṣe wáyé <laughs> la yastabiru min al-bawl yamshi bin namima òfófó lòun máa ń ṣe eléyìí ń tiẹ̀ òun tó bá ti tọ̀tán kò kí tábà àbí tó bá ti tọ̀ tó bá fẹ́ tọ̀ ní máa ń tọ̀ openly láàrin àwọn èèyàn tí wọ́n máa wò torí àwọn ṣe ń jìyà nínú sáré àmọ́ tó bá kọ́kọ́ gbé òkú sínú sáré báyìí màláìkà méjì ọyọjú àwọn afá kan wọ́n ní orúkọ àwọn màláìkà náà kò ọlọ́run munkar nakir munkar nakir àwọn afá yapa lérí ẹ̀ ipe orúkọ yẹn ò correct orúkọ yẹn ò authentic àwọn fáfá mọ́ra wọn lọ́wọ́ ìta fẹ́ lò ń bẹ̀ òun náà ni pé màláìkà ọ̀sá yọjú àwọn màláìkà yìí wọ́n yìí lìsáàní yìí wọ́n wá gbé jòkólẹ̀ nínú sàárè àwọn èèyàn máa béèrè pé má rabbuka tani ọlọ́wọ́n bá tiẹ̀ màmá nábì yúkà tálà nábì taránṣọ́ wọ́n má dinuka ẹ̀sìn wọn ló sì jáde láyè bọ́bá jẹ́ mùsùlùmí òdodo yóò ní rọ̀bí Allah bọ́bá jẹ́ títí ìṣẹ́bọ Allah yóò rí Allah yẹn pè nítorí pé Allah yẹn ọ̀dàrú kótókò wọ́n fa fati wọ́n ní wọ́n ṣe gbẹ́rẹ́ onírọ́ wọ́n fati wọ́n ní kọ́ wá ṣe gbẹ́ àwọn onírọ́ wọ́n fati wọ́n ní kọ́ ní kọ́ wá mọ̀jà ṣe jẹ́ onírọ́ à wọ́n wòran olóhùn wòran tẹ́lẹ̀ wọ́n ṣàdúrà <laughs> àwọn eléyìí gbà dáàrin wọn àtọ́lọ́hùn ti dàrú kán tó jáde láyé wọ́n ní rọ̀bí Allah lẹ́yìn náà wọ́n béèrè pé tala nẹ́bí rẹ tara arákùnrin tara ránṣẹ́ ọ yóò ní Muhammad Rasulullah yóò là nẹ́bí wa Muhammad nítorí pé àárín wọn àti sunna ọ̀dàrú kó tó kù láyé yín ṣe sunna mọ́ ìsìlámù yìí ó ṣe súnà ọlọ́fẹ́ tẹ̀lé ànábì wọlé ọlá wọlé ọlá ọ̀nà bọ́lá wà ọmọ ṣe súnà ni ọmọ ṣàlékún súnà súnà dídójúmọ́ lọ́mọ tẹ̀lé ànábì ànábì sọ báyìí ànábì sọ báyìí ànábì ṣe báyìí ọmọ tẹ̀lé lẹ́yìn náà talẹ̀ sìn ẹ̀sìn wo ni wọ́n ń sìn tọ́ ọba ti najú tẹ́sìn míì ìwọ náà ó rí i pé ó ní ìsìláàmù lẹ́sìn mi ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa àwọn màláíkà méjèèjì tán bá ti wá béèrè lọ́wọ́ ẹni rè tán bá ti dáhùn tán yọ́ ọmọ bẹ nínú gbádùn yọ mọ̀ bẹ nínú ìdùnnú títí táyọ̀ fi parẹ́ àmọ́ tí wọ́n bá yọ sí kèfèrí ẹni tí ó ṣe muslim àbẹ́ni tó ń ṣe islam títí ń ṣe kúfùrù tí ń ṣe kèfèrí tí wọ́n bá yọ sóhun ta lọ́lọ́wọ́ bá rẹ̀ yóò ní ha ha ha anábì ní jọ́sọ̀ nìyẹn àwọn afá kan wọ́n ní ahin ahin ahin ìjọ́sọ̀ nìyẹn kò ní rí yóò ní láàdìrí èmi ọmọ tí mo fẹ́ wì torí pé àárín òun àtọ́lọ́ fi dàrú láyé lẹ́yìn náà kò ṣe súnà kó kù láyé lẹ́yìn náà bí islam ní tó ń ṣe ẹ̀sìn ìṣẹ̀ṣe àti ẹ̀sìn àbáláyé wọn àti ẹ̀sìn kìrìsìtẹ́nìtì ńlọsọ́ọ̀rù alájà alájì ìsìnwá jimá ó tún joyè mọ́sálásí yasúnà wọ́n láwọn léyìí hain hain hain ni wọ́n pariwo àwọn màláìka yìí wọ́n wà lù ní òdùrọ̀ wọ́n látara irin tó tóbi gbá àwọn màláìka tó wọ́n ti sẹ́yìn nìyẹn àwọn ń retí kálukú wípé máa bá lọ padà kúnjọ kan wà pàdé wa ọlọ́run ti kẹ́ àwọn yẹn sínú sàárè dè ọ́ kọ́lọ̀ mọ́sá ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ̀ fún wa láti bọ̀ tán dáadáa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ìbẹ̀nú àwọn màláíkà tó jẹ́ pé ọlọ́run ọba Allah ó ní káwọn máa sọ iná giladun shidadun la ya'sunallaha ma amarahum wa yaf'aluna ma yumarun ọlọ́ni yá yóò lẹ́dínà àmọ̀nù ẹ̀yìn olùgbàgbọ́ òdodo kú wa anfusakum wa ahlikum naro ẹ sọ́ra yín o kẹrẹ́mọ́ wọná àtàwọn ọmọ yín àtàwọn fámìlì yín ọlọ́run wa ni yakudu an-nas hijara òkúta àti èèyàn láàmà fi kó náà àléhà màláìka ọlọ́run láwọn màláìka kan ti wá dúró dè wọ́n bẹ̀ gíláàdùn ṣídáàdùn àyà wọn fẹ̀ wọ́n nípa wọ́n sì burú <laughs> ọlọ́run ọ̀dá wọn nítorí àánú láyà súnà láwọn amarahun fọlọ́mọ́ ti ní ẹṣẹ́ báyìí lágbájá ẹ̀dẹ́ ẹ mú wọ́n ní wọn ò ní wẹ̀yìn mọ́ àwọn ewo júyàn ipe ọmọ ta ni ọmọ mínísítà ni ọlọ́mọ gọ́fúnà àwọn ní ànábì ọlọ́run ló bí tọ́lọ́ bá ti ní mú àwọn oníwẹ̀ yìí má wọ̀nyẹ́ fún alúna má ẹ wọ̀ o ẹ sọ́ra yín àtàwọn ọmọ yín kẹ́ ẹ wọ̀ náà kọ́lọ́ wa e, eléri wọn eléri wọn òun náà ni Malik Malik àwọn yòókù náà tí wọ́n bá ṣiṣẹ́ àwọn náà pọ̀ ń bẹ̀ torí wọ́n máa de kálukú ní kájọ́jú náà wọ́n máa de ni wọ́n máa wọ́n dé wọ́n dé wọ́n dé wọ́n dé wọ́n ta kókó ẹ̀ pẹ̀lú àwọn chain tí já wọ́n sì wájú sínú ná iná alẹ́ hìn mọ́ sọ̀dà ọlọ́wọ́n bá ní àtún wá tilẹ̀kùn fún wọn fi amadi mọ̀mọ́ dada àtún wá gbé bíríkì àtún gbé àwọn àwọn òpó àtún fi dálẹ̀kùn yẹ òpó ọlọ́wọ́n tún fi kankireti tọ̀dọ̀ títí ẹ̀ ọlọ́wọ́n tún fi sẹ́yìn lẹ̀kùn yẹ atẹ́gùn òní wọlé wọn sì ní jáde abẹ́lẹ́ ọ̀kọ́lọ́mọ́sá ìṣàánú ẹnì kọ̀ọ̀kan wà o àwọn màláìkà tí wọ́n sọ àlìjánná ńkọ́ rìdíwáànù lọ́gá tí wọ́n rìdíwáànù ó kọ màláìkà ni rìdíwáànù òun náà tún láwọn tí ń bá ṣiṣẹ́ òun náà wà nínú àlìjánná tí wọ́n máa pé àà ẹ̀ káàbọ̀ wọ́n jẹ́ sáà hùn bí máa sọ́barú jannatan wa harira salamu kaulami rabbi rahim ẹ káàbọ̀ bọ́lọ̀ ń ń kí ń pẹ́ káàbọ̀ láwọn màláìkà náà ni ẹ káàbọ̀ ẹ kú sùúrù <laughs> ẹ kú farada ẹ kú gbàmọ́ra ẹ kú bàdà ẹ kú sàrà ẹ kú sẹ́rí ẹ máa wá wọlé ọlọ́mọsá fèmí àti ẹ̀sùn àwọn tó wà lè jẹ́nà ọlọ́mọdé àwọn ẹ̀ka tó wà lè jẹ́nà o ẹ̀yọ́ máa yá mi eléyìí ní sókí nípa ìròyìn àwọn màláìka nínú alukur'an karim àti sunna nabi wa muhammad sallallahu alaihi wa sallam al-asatir wal-akadhibu wal-aqaid al-batila fil malaika yorùbá dáwà wáwá yìí nílẹ̀ yorùbá tá a wá wà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àdáparọ́ kan bẹ tí wọ́n ti kọ sínú tíra àwọn tíra àjàǹtì èlé àwọn tíra tí ò sí ọlọ́run sọ ànábì sọ ń bẹ̀ tí wọ́n sì ń sọ fún wa yìí pé ìgbàgbọ́ yìí náà a gbọ́dọ̀ gbàgbọ́ nípa àwọn màláìka àwọn àjàǹtì èlé yẹn pọ̀ rẹpẹtẹ táwa náà ti believe nínú ẹ̀ wọ́n ní àwọn kan sọ pé ẹni bá já a ẹni bá já rùngbọ̀n kan nínú rùngbọ̀n rẹ̀ ó ti já màláíkà kan bọ́lẹ̀ ẹ̀rì ọlọ́run pé màláíkà ní rùngbọ̀n wọ́n láwọn fi ń dẹ́rù bà wọn tí wọ́n ń já rùngbọ̀n ká má bàa máa já irùngbọ̀n ẹ má sọ sọkú sọ mọ́ ẹ kúkú máa sọ pé ànábì ní àfùlè ha ànábì ní ẹ máa dárùngbọ̀n sí wàkọ́sọ ṣàwárí ẹ máa gérun mú khaliful mushrikin ẹ yapa àwọn ẹlẹ́bọ àwọn ẹlẹ́bọ ní máa ń dárun mọ́ sí èèyàn máa gé àwọn ẹlẹ́bọ ní máa ń fa irùngbọ̀n èèyàn ìfirùngbọ̀n lẹ̀ ẹ jẹ́ àkókò kàdísì tọ́lá làáfíà ká máa máa pa irọ́ mọ́ wípé a fẹ́ fi encourage àwọn èèyàn kan lè máa dárun gbọ̀n sí wọ́n ní màláìkà kan lọ́bọ́ lẹ́hùn bọ́bá wá fà gbogbo orúngbọ̀n màláìkà ti tán nìyẹn ọlọ́mọṣà sọ wá bí aburú àwọn àlọ́ yánnibó àtìjàpá táwọn yẹn ń pa nínú àwọn àlọ́ àtijọ́ níbo ìjàpá táwọn èèyàn máa ń pa lábala màláìkà òun náà ni pé àwọn kan wọ́n gbà pé màláìkà tá a bá wọnú sàárè àwọn wòlíì kan bẹ tá a bá wọ bẹ táwọn màláìkà ò ní bí wọ́n ní mọ́rọ̀ bùkà àlọ́ náà ni ọ̀kan náà àwọn afáà súnfì nílọrin bẹ̀ lọ́dún kan ló ní nínú àwọn àgbà àwọn tí wọ́n jẹ́ onísúnfì wọ́n ń porúkọ rẹ̀ ní Abu Yazid al-Bastami wọ́n ní Abu Yazid al-Bastami yìí wọ́n ní wòlíì ọlọ́ni wọ́n nígbà tó kú wọ́n wá gbé sínú sàárè àwọn fámìlì padà sílé àwọn màláíkà méjì wá yọ sí wọ́n wá ní ya Aba Yazid al-Bastami ma tani ọlọ́run ọba rẹ̀ wa ma nabiyuka anábì wo ló ń tẹ̀lé wa ma dinuka ẹ̀sìn wo ló ń ṣe wọ́n ní Abu Yazid al-Bastami ó wá bẹ̀rẹ̀ sí wò wọ́n pé ẹ̀yin màláíkà ẹ̀ ń bi èmi léèrè ìpè ta ni ọlọ́run ọba ti tèmi áyànga lẹ́nu àfáwọn ló ti sọ òkè sèmi o ó ní áyànga yín lẹ́nu rẹ̀ lọ́hùn ibi kan ní sẹ́ gbádùn nítumẹ̀ èmi wòlé ọlọ́run tí mo ti wọlé ọlọ́run tèmi àtọ́lọ́run fira lẹ́gbà wa ń béè lọ́wọ́ mi fọ́rọ̀ ó sì mú okùn àmọ́ ibi ti lókun náà. ó wá sọ àwọn màláìkà méjì ó wá sọ mọ́lẹ̀ títí fún forty days kó tó tún wọ́n lẹ̀ padà wípé ẹ lè sọ fọlọ́hún ẹ lè ṣiṣẹ́ jẹ́lẹ̀ gbogbo àwọn tẹ́lá burúkú tá a máa ń ka nílẹ̀ Yorùbá náà yìí tẹ́lá dáwìn náà wọ́n kà fáwọn jàmáà ńlọrin ni ó sẹ́rí pé ẹni tí òkè gọ́ọ̀tì mọ̀ pé àlọ́ ìdàpọ̀ àti kíni jẹ́lẹ̀ àti yanibo màláìkà ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa gbogbo àráyè fún mánilẹ̀ yorùbá kí sẹ́wù kan kọ́kàn jòkólẹ̀ kọ́kàn máa wúwo ikúwì kọ́ wa ní èyí tó ń fi sọ bẹ́ẹ̀ ni pé kẹ́lẹ́ bá mú ojú ọ̀nà súnfí ní ojú ọ̀nà ìmọ̀ táwọn súnfí hàn àwọn màláíkà ni nítorí ipò tí wọ́n ní lọ́dọ̀ ọlọ́run ìfẹ́ dákọ sẹ́wù yẹn tó ló ti kú àti mọ bó ṣe kú àmọ́ tó bá kú bóyá ti túbá àmọ́ tó sọ là ń ni ni ìròrí yẹn sì tún bẹ lọ́dọ̀ ẹlòmíín náà yí pé bàbá kan wọ́n ní bàbá yẹn tọ́ba wọnú sàárè àwọn yẹn kú lẹ́ni táwọn màláìkà máa bi pé mọ́rọ̀ buka àdúgbò yẹn náà láìpẹ́ àwọn ọmọ rẹ̀ ní sọ òṣèlú kan kọ́ sọ o wọ́n láwọn bàbá àtàwọn yẹn wọ́n kú lẹ́ni tí wọ́n máa bi pé mọ́rọ̀ buka tọ́ba wọnú sàárè ọlọ́run ní sáwọn ilé ìlẹ́fẹ́ máa bi àwọn lẹ́yìn òní ìdí kẹ́ máa bi wọ́n ní kankan ànábì sì ń sọ fáwọn sàábà pé yín tí wọ́n bi yín re o ànábì sọ fáwọn sàábà àbí táwọn ànábì sọ fún jọ́nà tí wọ́n bá wọn náà wí lábẹ́ ipe yìí tí wọ́n bìyín ni o nígbà wọn bí sàábà wọn wà níbi àfa àtàsọ́wò oye súnfí ṣíṣe gbòòrò àìmọ̀kan ìṣìnà ẹ̀sìn tí ò ní ṣe pẹ̀lú àlùkòránì àti sunan ronú sọ̀kan ronú ṣèkan kẹ́sì máa tẹ̀lé séwù ní tẹ̀lé afọ́jú kún ti ọ dákẹ́ lọ́dọ̀ ṣéwù rẹ̀ yóò máa darí rẹ̀ síbi tó bá wù ọ́ ní tó bá wù ní ọ máa sọ fún ọ gbogbo tó bá wù ní lọ́ máa lọ yóò máa darí rẹ̀ ọ gbọ́dọ̀ sọ̀rọ̀ ọ gbọ́dọ̀ béèrè lima wàkẹ́yìfà ọ gbọ́dọ̀ sọ yóò máa wá tẹ̀ ọ síbi tó bá wù gẹ́gẹ́ bí ẹni tí ń wẹ̀ kú sí máa ń tẹ òkú tí ń wẹ̀ síbi tó bá wù wọ́n ní bó ti gbọ́dọ̀ rí lọ́dà <laughs> anábì sì ń sàlàyé fún wọn ẹ̀sìn tí wọ́n fẹ́ ká máa ṣe ilẹ̀ yorùbá nìyẹn àwa sọ fún wọn pé èyí ti di aṣọ àfìsẹ́yìn súnà ti ṣe kí ni súnà ti gbòde súnà ti fọ́nká súnà ti tàka súnà ti wọ gbogbo lé kẹ́ẹ̀ ti tẹ̀wá padà sínú súnà kọ́jọ́ tó lọ kẹ́ẹ̀ lè bá wà lìjẹ́ náà torí kẹ́ẹ̀ wọnú súnà yẹn náà ni àdúrà tiwa náà àtẹ̀yìn àtàwọn akọ́lọ̀ ń sọ wá lọ́mọ àlìjẹ́ náà òun náà ni kí sẹ́wù kan gbà àbí káfà kan kọ́ gbà àbí káka tíra kan wọ́n ní sẹ́wù yẹn sọ pé ẹni tí ọba ṣe subhanallah àbọ̀ káyà kan ní Quran àbọ̀ ní walhamdulillah àbọ̀ ní wàlá ilà ilàlá bó ṣe wí jáde yẹn ìmálẹ̀ kan ti jáde lẹ́nu ẹ̀ ìmálẹ̀ yẹn ń sọ tán báyìí ìmálẹ̀ yẹn ọkàn yíra padà yọkàn di màláìkà ọ̀rọ̀ yẹn ti wá tipẹ́ àmọ́ laysa alayhi dalil min al-kitabi wa sunnah àmọ́ ọlọ́run ọ̀sọ́ ànábì ọ̀sọ́ nígbà ọlọ́run òtún sọ́dọ̀ ànábì ọ̀sọ́ yẹn bó láti jàmbá apàtì tó bá ti dọ́rọ̀ ẹ̀sìn ẹ̀rí lákọ̀ọ́kọ́ rí ká tó máa ṣe tó bá ti dọ́rọ̀ ìgbàgbọ́ amúrúngẹ̀ ìbí ọ̀rọ̀ kọ̀kọ̀ tọ́jẹ́ pé bí màálẹ̀ ṣe ń di màláìkà èyí tọ́lọ́wọ́n bá aláàgá tọ́ dá àwọn màláìkà nínú ẹ̀ sáàmà bí màálẹ̀ náà ṣe rí àmọ́ èyí tó jáde lẹ́nu tiẹ̀ náà sọmọ bó ṣe rí sórí mọ́lẹ̀ nígbà tí ń jáde tó fi wá mọ̀gbà tó yí padà tó di màláìkà ló sì jẹ́ pé téèyàn bá sọ pé tá a bá ti subhanallah walhamdulillah aka quran nígbà tí sọ́hun tí mọ́lẹ̀ ti jáde lẹ́nu wa yẹn àti di adẹ́dà màláìkà àwa là ń dá màláìkà ọlọ́run ò dá màláìkà mọ́ àwa lókùtà ń dá ọ̀rọ̀ yẹn alákọ̀ọ́kọ́ ni pé kò sí tá a lè dá mahalukum la yakhluqu abada ẹni tí wọ́n dá ò lè dá kankan nítorí wà ní Qur'ani nìyẹn Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá aláwo ni wa khalaqa kulla shay'in faqaddarahu taqdira ọlọ́wọ́n bá ní ọba yín ló dá gbogbo nǹkan kulla shay màláìka ti wà ń bẹ̀ àlùjànnú ti wà ń bẹ̀ ọlọ́wọ́n bá aláwo dá gbogbo nǹkan ó sì lè kádàrá rẹ̀ máa la lẹ́yìn ọlọ́run ní hal min khaliqin ghayrullah ọlọ́wọ́n bá ní sẹ́nìkan bẹ tó tún lè dẹ̀dá bẹ́ẹ̀ mi ọlọ́run sí ń dẹ̀dá kò sẹ́ni tó lè dá nǹkan kan lẹ́yìn mi ọlọ́run ọlọ́run tó ń sọ nínú ayé mi ọlọ́run bá ní wallahu khalaqakum wa ma ta'malun òun lòún dá yín gbogbo ń tẹ̀ ń ṣe pátá ọlọ́run lòun lòún dá gbogbo ẹ̀ kò sí nǹkan kan nílé ayé yìí àfikọ́dé bọ́ọ̀lù lọ́dà al-khaliqu báyìí al-khaliqihi ọlọ́run wà lọ́tọ̀ gbogbo ń tọ́dá ọ wà lọ́tọ̀ ni al ni Allah al ni gbogbo tọ́lọ́ndà nínú àwọn makhluqun tọ́lọ́ndà yìí àwọn màláìka jẹ́ kan bẹ́ẹ̀ ọlọ́run nìkan ní dá màláìka àwọn ẹ̀dá àlè dá màláìka káwágbá àwọn màláìkà yìí tábà ti wá dá wọn tán wọ́n máa wá sìn wá àwọn màláìkà la ya'buduna ghayra Allah wọ́n èyí sin ẹlòmíì àfi ọlọ́run Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ yẹn ọ̀dà ọ̀rọ̀ àwọn súnfì ni alọ́ ni alọ́ nítorí pé tábà sọ tán sí etí ó kù pé káfẹ́ rí tì nínú súrọ̀ nínú àwọn súwádìí Qur'an ìpín tá a sọ yìí o Suratul Baqara lọ́lọ́run ti sọ Ali lọ́lọ́run ti sọ àbíbẹ̀sì kọ́ hadisi lọ́wà hadisi muwatta ẹjá wo bihari ẹjá wo hadisi sahih al-bukhari wa muslim ari ń bẹ laysa lahu mustanad kò sí ìtàlégbára létà fi ń sọ̀rọ̀ ẹ̀ gbogbo tó bá ti jọ́rọ̀ kọ̀kọ̀ ẹjá sílẹ̀ fọlọ́n Allah subhanahu wa ta'ala ọlọ́run bá Allah ló dá àwọn màláìkà àwọn màláìkà sì ni wọ́n yé sin ẹnì kankan ọlọ́run ni wọ́n máa ń ṣe ni òun náà ni wọ́n máa ń sìn kìí rẹ̀ wọ́n wọ́n yé sùn wọ́n yé jẹ wọ́n yé mu àmọ́ bí tí ọ̀rọ̀ wà ní pé ìjà àwọn màláìkà kan bẹ tí wọ́n máa ń ṣọ́ wa àti sọ kọjá ipe ọlọ́run dáwọn màláíkà kan tó jẹ́ pé wọ́n máa ń ṣe kíni wọ́n máa ń sọ wa wọ́n sọ wa yìí kìí ṣe pàwọ́ láàárọ̀ wọ́n kàn máa ń sọ wa yafazunana bi amri minallah àṣẹ látọ̀dọ̀ ọlọ́run ọba ni ọlọ́run ni wọ́n ń tẹ̀lé kí sáwa torí àwọn ká dá wọn aláàlọ́ dá wọn aláàtọ́ dá wọn ẹnìkan ní máa ń pa wọn láṣẹ ipe ayé máa sọ wọn ẹ máa sọ wọn ẹ máa jaburú sọ àwọn ẹ̀dá lágbájá wọn ní kò ṣẹbọ mọ́ wọn lágbájá ó ti kó láàfẹ́ lẹ́bọ wọn ní kò ṣe jálàbí ògùn mọ́ wọn ní bó ṣe wà yẹn kọ́dà ó ti túbá wọn ní kò gbẹ́rẹ́ mọ́ wọn ní kò bá ń di nǹkan sí di mọ́ àwọn màláìkọ́ máa tọrọ àforíjì fún nígbà tó ti gbọ́ lọ́nà nìkan gbọ́. ẹ̀rọ màyá mi nínú ẹ̀sìn wa a wá ní ìmálẹ̀ tó lẹ́nu wa ń dẹ̀dá nígbà tí ó yí padà sáré màláìka yẹn ti lọ wájú ọba yìí ìdẹ́yìn ò rí bó ló ti máa sọ fún wa pé ìkankan ṣẹlẹ̀ tó ń sì rí tọ́wọ́ sì jẹ́ pé wọ́n bá ń rí ni àkànṣọ́ fún ọyá ẹ bá wa ṣe ṣùgbọ́n àdìlá ìsìn kẹsì mú màláìka kẹmú kẹmú kẹmú kalẹ̀ kárí yóò nìyàn sẹ́yìn máa wá rí màláìka yẹn ò lè rí ìbò lẹ́yìn sẹ́ àmọ̀ kó dẹ̀dá <laughs> bó lè sọ̀mọ̀ pé nígbà tá a ti rẹ́rìí inú kọ̀ọ̀rá yẹn àbá máa rí ábìlífẹ̀ ìyá sàárè wà ábìlífẹ̀ màláíkà wà ábìlífẹ̀ gbogbo tálẹ̀ kọ̀ọ̀rá ni bá sọ fún wa tí a rí ábìlífẹ̀ nítorí pé ẹ̀sìn Islam ẹ̀sìn tó kílẹ̀ ni al-Islam qala Allahu wa qala rasuluhu ọlọ́run sọ ànábì sọ especially tó bá jẹ́ ọ̀rọ̀ kọ̀kọ̀ àá mú tẹ́kṣì wá ni ìpè ọlọ́run sọ báyìí ànábì sọ báyìí kìí ṣe pé a kàn gbọ́ pé láwọn àfa kan wọ́n ní Abu Yazid Bastami ọ̀rọ̀ àwọn olókùn nínú sáré ah, ẹ̀sìn wa méje ó di ẹ̀sìn nàṣàrà àwọn nàṣàrà àwọn alátẹ̀wọ́ tẹ́ bá níta lọ́lọ́run yóò ní Jésù ta ni Mariam Mary yóò ní ya Jésù bóun Jésù ṣe jẹ́ olúwa ràn sí wa tàwa tó lọ lọ́hùn yóò ní jésù náà tún ni tàwa béèrè pé ah, kí lẹ́ ń sọ yín yóò ní kò lè yé yín kò lè yé yín yẹn wọ́n practice ẹ̀ nínú islam kò lè yé wa báwo <laughs> kò lè yé yín ẹ̀ lè ọ̀dà sáǹdì ẹ̀ kò sínú islam anábìrin taraktukum ala al-mahajjati al-bayda layluha kanahariha la yazighu anha illa halik anábìrin mo fi yín lẹ̀ lójú tó kílẹ̀ dáadáa orúra àtọ̀sán rẹ̀ ọmọ ẹ̀ lè sọnù ẹnìkan wà ní kúrò lójú ọ̀nà tó kílẹ̀ yẹn àfẹ́yìntọ́ fẹ́ lè parẹ́ àwọn òbílífù bàbá sọ mọ́ àwọn séwù sọ wọn ní báyìí lórí tí ọba ti fún aláyà àdánù ni nígbà náà lè yóò islam sí lẹ́sìn òfin ní díẹ̀ sí àwọn kiri yó ipe ẹ̀ lè gbọ́ yé kò lè yé yín ọ̀kan náà àwọn ọmọ tíṣà wa kan àjọ láti skul kan tí mo mọ̀ lọ́gbà kan báyìí ọwọ́ ajẹ́ bàbá pásítọ̀ mo gbé e ní mọ́tò ìwọ́n ń béèrè pé àní ta lọ lọ́hùn ọlọ́lọ́hùn wà lókè mo ní jésù olúwa wa ń kọ́ olólùwà lòun náà ta ló dá ọlọ́lọ́run mary ń kọ́ ó ní ìyá rẹ̀ jésù olúwa wa ń kọ́ olólùwà náà nì ah, mo ní ta wá lọ́lọ́run nínú àwọn méjèèjì ó ní àfa àmọ́dàmí láàmú kò lè yí ọ <laughs> kò lè yí ọ mo bá já bàbá kalẹ̀ ní láǹbẹ́jọ sàn bíi pé bàbá ẹ máa lọlé bàbá kò lè yé mi láfi parí ọ̀rọ̀ àfa you can't understand it ẹ má gbé sínú ẹ̀sìn Islam ní tẹ́ bá sọ ẹ̀rọ dáadáa ẹ wo dáadáa ẹ wá mú ẹ̀rí wá ní Koran tẹ́ bá kẹ̀ àtàdé sanabu Muhammad sallam gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ eléyìí ọ̀pọ̀ rẹpẹtẹ nílẹ̀ Yorùbá ọ̀rọ̀ àwọn màláyíkà lè sọ́tá kọ́lọ́ba aláàkọ́mọ́sà bá wa tàmálẹ̀ sẹ́mi wa ẹ̀yọ́ màá yá mi nínú àwọn àkàzíìbù tá a máa ń gbọ́ lábala màláyíkà lọ́dọ̀ tí wá ń bí òun náà ni pé àwọn màláyíkà tá a wí yìí tá a bá ní sọ̀rọ̀ a lè máa pè wọ́n ya jebedilu ya mikailu ya israfilu wọ́n ni wọ́n tún ya asarailu kò sí ní jẹ́ asarailu malakul mọ́jì lọ́wà wọ́n ni ẹgbà wa ẹsànú wa irọ́ ọlọ́run bá ní gbogbo ẹ̀dá wọn ò lè dá yín lóhùn èmi ọlọ́run nìkan mo lè dá yín lóhùn ọlọ́run bá láti ṣẹ̀dẹ̀ ọmọ aláhi àhàdá ẹ má pẹ́ nìkan kan nínú ẹ̀dá mi tẹ́ bá ti ń pè mí nígbà wọn fẹ́ ju anábì Ibrahim sínú náà alayhi salatu wasalam wọ́n ń jù tí ń lọ nínú lọ́ba yìí tí ń lọ dòó jìbìrìlù yọ sí ó ní àbíká hajj ó ní kí ló fẹ́ ó ní àmà ilé ìkàfàlà tó bá dé pé ìwọ ni ìwọ màláíkà ní ní bùkátà sí ẹlẹ́ni o wàá mọ illallah fa na'am ọlọ́run bá aláà ni mo ní bùkátà sí àsìbíyàláhu wa ni'mal wakil ní tọ́sọ náà nìyẹn ọlọ́run tó mi ní ní di ó sì tó lẹ́ni tá a fẹ́ yín tì tí ọ̀wá tó lóòótọ́ nígbà ọlọ́run rí i pé ọgbàrá ah, aláwọ̀ ọlọ́run lóòótọ́ kúlínà ya náàrú kú ní ìbádìdá wọn sálámà alá Ibrahim ọlọ́run bá ní wọ́n ná máa jò àmọ́ gbọ́dọ̀ jó Ibrahim kó o sì tútù ó sì gbọ́dọ̀ tútù tí yìnyín tó máa wá kó nira bá tí èsì bá tútù púpọ̀ ara máa níyàn ni ọlọ́run ní tútù àmọ́ má tútù èyí tí ò ní ní sàlám ọ sọ fún jìbìrì pé jìbìrì lù fi tẹ́lẹ̀ wọn ò ní kankan báwọ̀ ṣe èmi ò ní bùkátà sí ọ làfà kan wà sọ fún wa pé nákàlí kan bẹ yá jìbìrì ìlú yá mẹ́ká ìlú yá ìsìráfìlù láàmà pè eléyìí ò níbàámu nínú ẹ̀sìn wa gbogbo ẹ̀jẹ̀ ti ní nákàlí burúkú yẹn lé ẹ̀lẹ́ dànù kẹ́ má wọ̀ náà jìbìrì ìlú ní kankan tó lè ṣe lé ayé yín ọlọ́run kọ kádàrá ó tó kọ ti jìbìrì ìlú náà bí ó ṣe rìnrìn àjò rẹ̀ padà yá pa gbogbo ẹ pa jìbìrì ìlú yóò pa màláìkà tí ń pa àyàn yóò wá ṣẹ́kù Allah nìkan ọ̀dọ̀ yẹn làwọn gbogbo ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹ kúrò lẹ́yìn adìyẹ̀rànà ẹ na lẹ́yìn orúkọ dúdú ẹ kúrò lọ́dọ̀ afẹ́ ẹlẹ́bọ ẹ gbọ́dọ̀ aláàlọ́ yìí tẹ́ ń wá yẹn ẹ bá ń bẹ̀ ọlọ́run nìkan tó asubúnàláhu wọn ní mọ́lẹ́wọ́kìl eléyìí ó wà nínú àwọn etí ọ̀dà alábala màláìka máa jẹ́ bẹ́ẹ̀ má jẹ́ má kò sí lọ́wọ́ màláìka fàyídà kọ́dọ̀ amọ̀rọ̀ fàyín kún ní tí kankan bá lórí èmi nìkan ní sọ pé kún yóò sì ni máa yóò sì kọ̀ọ̀kan màláyíkà nídìí bẹ́ẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀já lè túbá lọ́dọ̀ ọlọ́run ọba wa nínú àwọn àyà tọ́lọ́run ọba aláàjì yóò wáyé pé màláyíkà ọ̀lẹ́ni ọlọ́run bá ní láyé stanke falmasihu anyakuna abdan lillah anábì isa tí wọ́n ń gbé gẹ̀gẹ̀ tí wọ́n sọ̀dọ̀ ọlọ́run ọba yẹn ọlọ́run ọba ní láyé stanke falmasihu anyakuna abdan lillah isa jẹ́ kankan àfikọ́ máa jẹ́ rúfin mi ọlọ́run Isa ọlọ́run ní mọ̀sẹ́ jẹ́ǹpẹ̀ ní Jésù ọlọ́run bá ní kò gbọdọ̀ jẹ́ kankan àbí kó máa jẹ́ irú mi ọlọ́run nítorí mi sì ń ṣe irú mi ò lè ṣe ọlọ́run ní walal malaikatul muqarrabun walal malaikatul muqarrabun ọlọ́run ní gbogbo àwọn màláíkà tí wọ́n súnmọ́ mi pẹ́kípẹ́kípẹ́kí torí wọ́n tún súnmọ́ ọlọ́run ọba jura wọn lọ àwọn màláíkà tá a dọ́kọ̀ yìí àwọn tó lọ́lẹ́jà àwọn màláíkà mi lọ ọlọ́run láwọn tó súnmọ́ mi pẹ́kípẹ́kí nínú wọn gan-an ẹrú èmi ni wọ́n ń jẹ́ kò sí tí wọ́n lè ṣe wọ́n ń ba búbú bèmí ọlọ́run sọ́ọ̀tún nìsa àyà one seventy two ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa ẹjẹ́ tó bá lọ́dọ̀ ọlọ́run ọba wa àwọn kan wa máa sọ̀sọ́ kó sọ wọn ní màláyíkà làwọn ọmọ obìnrin ọlọ́run ọlọ́run bá ní asfakum rabbukum bil banin sẹ́ẹ̀rù pé ẹ̀yin kèfèrí tẹ̀ ń fi màláyíkà tẹ̀ fi ń ṣe ọmọ fẹ́mi ọlọ́run wípé àwọn ọmọ obìnrin fẹ́mi ọlọ́run bí ẹ̀yin lẹ́wà lọkùnrin àbí ẹ̀yin mọ́ dá ọkùnrin fún wọ́tàkàsá minal malaikati inatha èmi ọlọ́run ọba ìmọ̀ mẹ́yìn lọ́mọ ọkùnrin ẹ̀yin kèfèrí ní wàá mú àwọn màláìka ní ọmọ obìnrin àbí innakum latakuluna qawlan azima ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ọ̀rọ̀ yẹn tóbi jẹnu yín lọ kẹ́ máa fi màláìka kẹ́ máa fi ti sọ́dọ̀ ọlọ́run pé ọmọ obìnrin ọlọ́run ni samaratul imani bil màláìka níparí kí làwọn èdè tẹ́yàn jẹ tẹ́yìn bá nígbàgbọ́ pẹ̀lú àwọn màláìka ìpè wọ́n wà ẹrú ọlọ́run ọba ni wọ́n wọ́n sàfọ̀mọ́ fọlọ́run ọlọ́run rán wọn ń sẹ́ ọlọ́run fi wọ́n ti wá ọlọ́run fi wọ́n sọ wa wọ́n ní kọ́lá tó bá fẹ́ sùn lálẹ́ tó bá ka kùrùsí ọyọ kan ọlọ́run gbé màláyíkà kan nàró tí ó dùn nígbèrè rẹ̀ tẹ́lẹ̀ òfin ma tí wọ́n máa sọ tábúrú kan ò ní sọ tẹ́lẹ̀ òfin ma ka ọyọ kan ni wọ́n kà ọlọ́run wa ní màláyíkà kan dúró nígbèrè rẹ̀. alákọ̀ọ́kọ́ náà àǹfààní tá a jẹ òun náà ni pé a mọ̀ títóbi ọlọ́run ọba nígbà táwọn wa tó báyìí ọlọ́run ọba wa a àwọn màláìka náà bẹ́ẹ̀ ṣe tóbi tó yẹn náà àwọn náà kú ní ipò ẹrú wọn ò sì lè ṣe nǹkan na lẹ́yìn náà àtúnjọ́ dá wa lójú pé ẹ̀dá kan ẹ̀dá màláìka torí pé ìwọ lágbára tó lè fi dá màláìka ọlọ́run bá àlá òun ló dá màláìka òun náà ló sì rán wọn ṣẹ́ wọn jíṣẹ́ fẹ́ nìkankan àfọlọ́run bá lẹ́yìn náà yóò jẹ́ àmà dúpẹ́ ọlọ́run bá àwọn kọ́dà ìjọ jímà wọ́n láwọn màláìkà kan dúró ní ojú ọ̀nà mọ́sálásí jímà gbogbo mọ́sálásí jímà pátá ẹni bá kọ́kọ́ dé wọ́n máa kọ́ ládàálẹ̀ fún ẹni tó gba ládàá rànkúnmí ẹni tó gba ti màálù ẹni tó gba ti ewúrẹ́ ẹni tó gba ta díẹ̀ ẹni tó gba tẹyin ìwọ́n tó bá ti pẹ́ dé jímà sí ìmọ̀ bá ti wá dìde kí lọ́gbà ẹ̀yìn ẹ̀gì lọ́gbà ẹ̀yìn lọ́gbà wá wẹ̀ ẹni tó gba ládàá rànkúnmí ṣé bákan náà lọ́rọ̀ yóò sì rí ń jọ́ àlùkìyàmà ẹ̀já lè tèmi adé jímà o ẹ̀dá kùn tó tọ́lọ́wọ́n bá wa ṣẹlá àwọn màláìkà kan ń bẹ tó pé wọ́n kọ́ṣẹ́ bú ni a máa wá máa sára ipe eh, ẹ ẹ ìta sepamọ́ yìí ní tí mo fẹ́ ṣe yín sí tí ọlọ́run rí mi màláìkà tó ní kọ́ máa sọ́mi náà rí mi wọ́n sì kọ́lẹ̀ tí wọ́n sì ti kọ́lẹ̀ báwọn wọ́n gbé wájú àlùkè àmà yóò wá jẹ́ okùnfà ìyá èèyàn bá filẹ̀ tí ilé yọ ah, máa ipe ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọ̀dá àwọn màláíkà tí wọ́n ń sìn gbogbo ìtawà ń sìn yẹn àwọ̀ jẹ àwọ̀ jíjẹ lọ àwọ̀ amúmu lọ àásùn ìjọsìn wa kéré gan la yatakabbaru al-ibad la yatakabbaru al-ibad ẹrú kan ò ní ṣe ìbádà àtàkọ́ wa máa ṣe báyìí ipe àwa tá a máa ṣe subhanallah ni àwa tá a máa ṣe walhamdulillah ni àwa tá a máa ní la ilaha àwa tá a máa ní Allahu akbar ni ẹ̀yin mélòó mélòó ló ṣe níbi táwọn màláìkà táwọn òsinmi rí wọ́n lè tó rùkú orùkú fá lájọ́ lọ́n ti dáa kò ní sí rí èyí tó fèrè kalẹ̀ ó fèrè kalẹ̀ ní sáà kò ní sí rí gbákè táyé parẹ́ àwọn tó ń wọ albetul mahamud wọ́n máa jáde wọ́n máa wọlé gbogbo àwọn ẹ̀dá ọlọ́run pátá tó jẹ́ màláìkà àfọmọ́ ọlọ́run ni wọ́n máa ń ṣe wọ́n sì máa ń jíṣẹ́ fọlọ́run ìwọ máa ń kọtọ ah ìtí mo ṣe yọ̀ dáa ẹ̀hìn màláìkà ò rí bẹ́ẹ̀ àwọn iṣẹ́ ọlọ́run prógámù àwọn lérí àwọn ẹlẹ́sìn tí wọ́n ń sin ọlọ́run tọ́lọ́run sì ní tí èsè náà o àwọn mọ̀lákàtà wíná ọlọ́run ní tí èsè o mo wá bẹ̀ lọ́hùn fẹ́ni kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sà ṣe wá lẹ́lẹ́sìn kọ́lọ́mọ́ ṣe wá lẹ́lẹ́sìn ọ̀rọ̀ mọ̀láyíkà kọ́lọ́mọ́jọ́ dàrú mọ́ lọ́wọ́ kọ́lọ́mọ́ ṣe wá lẹ́ni rè gbogbo àwọn tọ́lọ̀ mọ̀láyíkà dàrú mọ́ lọ́wọ́ kọ́lọ́mọ́ àtàmọ́lẹ̀ sọ́kàn wọn kọ́lọ́mọ́ bàálà kó fẹ́ sẹ́wọ́n mutaba sunna là o gbogbo tí wọ́n ti sunna nìkan máa wá bó lànà bí wí bó lànà bí ṣe bó lànà bí ṣe ni a ṣe tóró náà ní sọ́ràtù mustaqim ojú ọ̀nà tọ́tọ́ albid'a àdádálẹ̀ wal mubtadi'in àtàwọn tí wọ́n ń dá àdádálẹ̀ lẹ̀ ibta'idu anhum ẹ jìnnà sí wọn ẹ má gbọ́rọ̀ wọn ẹ má wàá má lọ́dọ̀ wọn nítorí pé wọ́n dà yín lókoru ní tó ti jẹ́ òdodo wọ́n sọ dirọ́ irọ́ wọn pọn wọn pọnrọ́ pọnrọ́ wọ́n sọ òdodo mọ́ yín lọ látara bẹ́ẹ̀ èèyàn wà lórí wọnà ọlọ kọlọ̀ musa wọ láàánú ẹ̀ àtàwọn àtàwọn kọlọ̀ ọba aláàkó sí wa ojú wa kó jáde lódodo kọlọ̀ ń jáde tẹ̀lé kọlọ̀ hàn wá kọlọ̀ ń jáde jìnnà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 يا أيها الناس اذكروا نعمة الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأنا تؤفكون وإن يكذبوك فقد كذبت رسل من قبلك وإلى الله ترجع الأمور يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور